أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وأنشر علينا من خزائن رحمتك يا أرأم الرائمين اللهم إن استودعناك ما علمتناه فارده إلينا عند حاجاتنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة إفض المرسلين وصرعت إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا تاج اهتدى به مرشدا من الضلال مرقدا حسبي الله مفسرا قرآننا المجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل عليك فدا سبل السلام سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا دوما يقود قومه بغير تعبه والعناء بالوعظ صار هاديا ومهديا إلا الهدى ولا يزال كاملا مماجدا ومجدا ولي أسيرا ناكصا بقدرة الله الماجد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا طول دوامي والبقاء لشيخنا تهاج الهدى ما دام حيا في الدنا ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى حسبي الله نعم له على طريقي يحمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله حاسبنا يا رب فاحفظ تاجنا من البلاء والردى فأفض عليه رحمة منك فكه من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حبيبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبنستعين أدعو فلوم أدعو فلوم الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين تو. kẹ́rẹ́kẹ́rẹ́ àwọn rọmùdánù náà yìí ó tún lọ nìyí o. ńlọ ńlọ ńlọ. bí lè bá súlálẹ̀ ní ìsìn yóò di mẹ́jọ. bí ìgbà kò tí ì ju mẹ́ta lọ ọ̀dọ́ wọn nígbà táyé bá ń tán lọ ọjọ́ máa kúrú dédé tí ọjọ́ dìde ọjọ́ tó bá yá yóò kúrúkúrú yóò di wákàtí kan odidi oṣù yóò di ọ̀sẹ̀ kan odidi ọdún yóò máa dàbí oṣù kan àpẹẹrẹ báyìí bá ń tán lọ ara ènìyàn wọ́n ti fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ tí ìbá ti déètì tí wọ́n sọ̀rọ̀ mí kò tó gbà báyìí yóò gbèrọ ni ọlọ́run járí bẹ̀ ṣe dáadáa. àmín. àmín. nítorí pé ọlọ́run ní darí ayé bí ṣe ń da ìdẹ̀kùn sáyé náà ní ń ṣètò ìkókù náà mọ́ ẹni tí wọ́n lè kó níjọ́ òun yóò ti dájọ́ dájọ́ dájọ́ dájọ́ dájọ́ dájọ́ alèkó alèkó torí ń bẹ́ wọn alèkó ọ̀sẹ̀ kan wọn ti dẹ́kò débi wọn ó dé wọn máa rìn díẹ̀ díẹ̀ ní díẹ̀ díẹ̀ tẹ́rù tẹ́rù tìtún ni wọ́n rìn rìn rìn rìn rìn kátó dọ́hùn tẹ́ máa fi jẹ́ ó sá sinmi sinmi kó tó bọ̀ nílé èèyàn lè wá lásìkò wá gbọ́ tẹ́sírì tó tún lọ sínú lẹ́kọ̀ọ́ ọ̀nà tí ọ̀dá ni tọ́lọ́mbà ti lo Buhari ní ìsìn tó bá fi tún Nàìjíríà sí ta lọ́nà. èèyàn lè máa ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ kọ́ máa sún Ìbàdàn. ń gbà parí express ń jọun tí ò tí di páńpẹ́ kini báyìí àìmọye yẹn ní sùnbàdàn ti lọ sẹ́lẹ̀kọ̀ ńgbà náà. bá a ti wá rí nǹkan nǹkan gbádùn tóun tí gbogbo bùkátà wa ti ń bí yà wọn nítorí yẹ ká lọ fi oṣù kan ṣe tá à ń fi wákàtí kan ṣe yàrá wa lórí fóònù bí bó ṣe fi gbogbo pé ìròyìn náà ti máa kúrú náà nìyẹn àti fẹ́ ti tá a ṣe tán náà nìyẹn ibi ká láti ṣe ń tá a fẹ́ ṣe tán náà ni ó ti bu ń tá a ṣe fún aláyé níjọba parí ẹ̀ náà lè kálukú lọ. alẹ́tìrì ti rọrùn nítorí ká níṣẹ́ lọ awọkọ̀ lọ nítorí ká wọkọ̀ lọ agun bàálù lọ sọ. níjẹ́ ó kúrú nìyẹn rọ̀bẹ́rẹ́ àdúrà yìí tó ń lọ nìyẹn two thousand and fifteen ọdún tánu láti rí i pé àtúmọ̀ ìdí and sixteen kọ́ńtà ìjọba wà láyé ọlọ́run jágbé bẹ̀ ṣe dáadáa tó ibi adé ní àná ayé tá náà là ń tú lọ. Aya kan náà ni aya àyà ọgọ́rùn kan àti mẹ́wàá yìí náà ni. tafsiri ẹ̀ là ń tú lọ. ní ìgbẹ́lọ́n ti ń sọ pé isikola lawo ya isa muna maryama uskuri ni mati alaika wa ala walidatika isi ayyatuka biro ile kudus tukallimu nasa fil madi wa kala wa isi allamtuka alkitaba wal hikmata wa tawrata wal injila wa isaghaluku minan tini ka ayati tayri bi izni fatanfukhu fiha fatakuna toya bi izni watuburiu li akmaa wali abrosa bi izni wa istukhrijul mauta bi wa idh kafaftu bani israhila anka idh jitahum bil bayyinati faqala alladhina kafaru minhu in hadha illa sirrun mubin ìtí a fi yọrí gbogbo oore kàmbàkàmbà inú ìjà wíkà inú ńgbà tí a bá ti lè wí èèyàn kan yìí láti jọ̀ǹjọ̀hún kẹ́nìkan wá máa ṣe mọ̀ pé kìnnìkan yẹn wí sí òní ìsìn. ó ṣe dáadáa sẹ́bí ó ṣe sára sọ́rẹ̀ sálásùnmọ́. ìtí a bá ti wí nǹkan dáadáa sí ọ ọlọ́run kàfihàn sọlá fún ọ ni. sọ ti gbọ́ táwọn ànábì ọlọ́run wọ́n máa fi bí sùn àwọn ànábì ọlọ́run náà ni. àmọ́ ọlọ́run lè sàánú ẹ̀dá kó jẹ́ pé àwọn tó kó tíyàn o ọlọ́run sàwọn lẹ́ni re gbogbo náà kí àríbá ń tán. kọ̀ríkọ̀láwọ́ ṣèwòdó akójà lẹ́ni rẹ̀. nínú àwọn àǹfààní tí ń bẹ nínú àyà yìí ìsìbáàtù anàlá orinlẹ̀ a tún yìí pé ọlọ́run a máa sọ̀rọ̀ àsìkò lọ́hún sọ̀rọ̀ pẹ̀lú dáa kà yìí ah ńgbà tó sọ fún ìyíṣọ́ ma Mariama ah, ah. ń sọ̀rọ̀ nufa ìdí ni pé àwọn kan sọ pé ọlọ́run sọ̀rọ̀ ní o ntí wọ́n fẹ́ máa sọ yìí ó lè má ní tòmọ̀tá wà tó bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan takú pé ọlọ́run ì sọ̀rọ̀ yóò ṣe á sọ̀rọ̀ ọlọ́run tàwọn ó ṣe wá sọ̀rọ̀. wa ń bẹnu ayà yìí pé ọlọ́run ń sọ̀rọ̀ kódà wọ́yà kúlù bí arifin wà sáútì ni ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú arifin ni wasauti ó tún ní ó tún ní dídún ọlọ́run ọba àlejò ọlá ń sọ̀rọ̀ ìtún ń dún jáde nítorí bá pèrè ẹ̀ ní ẹjẹ́ á ẹnìkan má ma ọlọ́run ju bó ṣe pèrè ẹ̀ lọ. li'anna makula likauli huwa ya isa buna mariyama ngbari kọ́ọ́là. ìtí a fi kọ́ làsọ ni ya Musa ọlọ́run pé Musa nù Musa sì gbọ́ lè dáhùn bí ọba gbọ́ kò ní dáhùn ọ dáhùn ọ dá ntọ́gbà kan wọ́n ní bọ́lọ̀ ń bá tiẹ̀ ń sọ̀rọ̀ wọ́n lọ́rọ̀ ń wà nínú ọlọ́run ni kò bóde wọ́n ní ògbóde wọ́n ní ọ wà nù ọlọ́ wọ́n lọ wà nù ara ẹ̀ ni sọlá wọn ni tẹ́ màá pé ń sọ̀rọ̀ sọlá wọn bíi tiwa ni gbogbo ìrònú bú kan tí ò ní ẹsẹ̀ ńlẹ̀ wàá fi ázárọ́ dún àdálẹ́ àṣà ìrà. eléyìí dé ibẹ̀ ti padà sáwọn àṣàyíra àwọn àṣàyíra tí wọ́n sọ pọ́lọ́hùn yìí sọ̀rọ̀ aladina kọ́ọ́lù ti wọ́n sọ pé inna kaula láì wa kalama láì uwàlì máàná àlẹ́kọ́ ìmà àlẹ́kọ́ ìmù bìnàfsì wọ́n ní gbólóhùn ọlọ́hùn àtọ̀rọ̀ ni tí ó ń bẹ nínú wàlẹ́yìísà wàlẹ́ mọ̀símọ́rò kìí ṣe ń tá a lè gbọ́ wọ́n ní etí wo ni ó gbọ́rọ̀ ọlọ́run títí náà ò ní í ya ẹgbọ́n nǹkan. àwọn aládàádálẹ̀ ẹ̀bù tí wọ́n bá ń kọ́ ń gbé kalẹ̀ ọ̀rọ̀ lẹ́pẹ́ náà sọ pé náà sọ yìí pé n tó dáa jù jù jù ní kí gbogbo wa ká mọ ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì ní wàá fi ní ṣe é. gbé lọ ń gbèkúgbè bí kọ̀ọ̀bọ̀ wa rọrùn ká wá gbìyànjú ká bẹ lọ́hùn pé wọ́ lọ́hùn ọmọ mi ọmọ rẹ ò máa wù ọ lọ kọ́mọ ni máa wù ọ ràn ká máa fi wù ọ lọ nù gbó. ẹ gbìyànjú ẹjọ́ máa yọ àníyàn pé káfí mọ wọn díẹ̀ ni o kéwèé ti ń tọ́ kí lọ títí o káfí mọ díẹ̀ ni àà. ẹ kà sóore nù bẹ́ẹ̀ bá kà sóore ẹ̀ ní pé díẹ̀ ni kó mú bẹ́ẹ̀. o ní kọ́mọ rẹ̀ ó kàwé díẹ̀. bí ikú lọ gbọ́ pé kọ́ pé kẹ́ kọ́kàdé Cambridge ni èyí wá lóore ju ìwé lọ kódà bí a fẹ́ kọ́ ọmọ ọmọ wí gangan ẹ̀kọ́ jẹ́ òkè ọ̀nà kò lè máa mú wí gan sí i ẹ̀jẹ̀ òkè ọ̀nà. àwọn àṣàyèrè àti ẹ̀ máa ń hun ikú nǹkan ilẹ̀ ẹ̀pẹ̀ yẹn sọ. gbogbo àwọn kọ́ìrò yẹn mísírà yẹn àṣàyèrè ni wọ́n. ẹ má lọ kí ó ní káírò tó bá dé tó dẹni ọlọ́run ẹgbẹ́ rí wòlíì. torí tí wọ́n fi ẹ̀kọ́ gbé síyàn lára a wọn ní ìjára àwọn àbí sọ pé ara àwa kan dára wa ìdí yá àti kọ́mọ lọ kẹ́kọ̀ọ́ ní káyọ̀ ara wa ìyá kan báyìí kó dónlé jẹ́jẹ́ rẹ̀ ó dáa ju kọ́mọ àti pé ọlọ́run sọ̀nà bòmíì àti rán wọn lọ ọ̀nà káírò rí tí wọ́n ti fẹ́ tí wọ́n ti fẹ́ bọ́ sọ́nà wọn á débi tí wọ́n ó ti jẹ́jú máa pàdé tí wọ́n bá fẹ́ máa lọ ọ̀nà bẹ̀ ní a bá rí àwọn kan tí wọ́n ti bẹ̀ dé tí wọ́n náà fẹ́ padà wọ́n adi bí wọ́n ti ṣe jẹ́ ń bobin tó mi àti ah títí bí táwọn lọ rè nani wọn adé wọn ní ankunna ẹ ẹ ẹ ẹ ti bá níbẹ̀ lọ́n bòmí ẹ̀mí wọ́n ti kó bẹ́ẹ̀ ní ara lọ yìí ó ní bẹ́ẹ̀ mi ìwà ẹ̀ṣẹ̀ máa bó ṣe máa ẹ̀rí bá a ti sìn lọ́nà bẹ̀ nìyẹn ọlọ́run sì wàá fi tó lóore ọba kòfin rọ́pò fún wa. àṣàyìrà ni wọ́n gbogbo ẹ̀ máa lọ kí ó ń bẹ̀ bí wọ́n ṣe máa rí nù ní ẹ̀fọn gbọ́ pé ẹ̀há ò ṣe dandan àti pé jáàbù ẹ̀ àyà kankan tọ́ka sí jáàbù ẹ̀sà ìrà ni. nígbà tá a lọ sí Kuwaiti yìí bàbá wa mùdírù mazali arọ́bí mo tiẹ̀ gbàgbé ni ìyẹn oṣù tó rántí ìyẹn tiẹ̀ àlọ́ bá wọn lé wọ́n ní wọ́n gba tíà kan wọn làwọn fi tí a hàn mí pé kí n gbà kí lọ kà á kí n lọ sí fọ́tò sáàtì ẹ̀ wípé ẹ ń bá lọ Cairo ká máa bẹ lọ́hùn fún ni kó yàrí. wọ́n ní bàbá ní nǹkan bú ní bẹ́ńbẹ́. wọ́n ní àwọn òfin tí àtọ́ sọ ìtàn bẹ̀ àwọn òfin hàn mí wọ́n làwọn ní wọ́n lọ́ọ̀rẹ́ àwọn kan náà tún ní kí ó dàbọ̀ àwọn bàjẹ́ tàwọn mọ́ àwọn oníkọ́lẹ́ ń bá kọ́ fún àwọn tiẹ̀ kí n rí wọ́n ní kí n gbé sáyé. wọ́n ní kí gbé tàn sáyé wọ́n ní kọ́ ìrà máa ń ń bẹ̀ wọn máa lò jáàbù ń bẹ̀ wọ́n wọ́n ní ọmọ àgbà kan lọlọ lọ́lọ́ ọ̀kẹ́kọ̀ọ́ lamẹ́ríkà ní bá sí lórí. wọ́n ní wọ́n ti ń lọ tí wọ́n rí wọn mú bíi yìí wọ́n nígbà tí ó lọ lé ìjáàbù ló lò lọ Amẹ́ríkà ńjọ́jọ́ wà á dé wọ́n níbi ìrẹsì pé ń wálé ń lọ ń wálé tẹ kẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ wálé ńjọ́ tí ó dé wọ́n ní ní bàbá rẹ̀ bá fún gbogbo àwọn èèyàn gbogbo àwọn afáàgbà pé ọmọ àwọn fẹ́ dé ká lọ pàdé rẹ̀ wọ́n nígbà ó dé airport tọmọ ó dé bàbá dé korobo wọ́n ní bàbá yẹn ò kí pé káàbọ̀. baba ń dẹ̀ dìde ń bẹ̀ ó dẹ̀ bínú wálé. bọ́lá máa ń lógórí ibú wọ káírò wọn làwọn ó fi tá hàn mí ó kọ́ sọmọ ń jẹ́ ó kọ́ sí bàbá rẹ̀ jẹ́ déètì tí í ṣe. wọ́n ní ń bọ̀ wọlé ni àwọn olórí ibú tí ẹgbẹ́ rẹ̀ náà bá gbà sọ́dọ̀ pé ìjọba bẹ̀rẹ̀ wọn ni kó máa bọ̀ pé bàbá wo ni ń bínú wọn máa mú sọ́dọ̀ wọn ló ní bá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ dáwà abú fáwọn obìnrin fáwọn obìnrin wọn níjọ́ kan ló wá pe ìpè pé gbogbo obìnrin ìlú kápálẹ̀ òun bí báyìí ìjọba ti wá wà lẹ́yìn rẹ̀ obìnrin wa lọ tí ìjáàbù lọ wọ́n ní ìjáàbù lọ sú àdàdà njọ́ náà bàbá rẹ̀ sì bá wọn sọ̀rọ̀ bàbá rẹ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n mú ilé rú ni wọ́n mú ilé rú ni wọ́n bá ti ń jẹ́ ni wọ́n ò fún yín lẹ́tọ̀ọ́ yín ni wọ́n ò sì kéde kan fún yín ni ìgbà wo òun náà ti lò rí ńgbà tó ń lò fọ́tò òun rè ńgbà náà gbà tó ń kẹ́kọ̀ọ́ tó ń jáde tó ń ṣe tó ń ṣe wọ́n lọ sọ bíi pé wọ́n ní njọ́ náà ibẹ̀ ń gbogbo wọn ti bọ́ ìjáàbù wọn wọ́n dẹ̀ dájọ́ wọ́n dẹ̀ wọn náà bá gbé ní wọ́n náà yẹn ọ̀rọ̀ kan lásán pé ẹni tí ò ní gbà ò gbà pé ẹyin ni ẹ máa ṣe lọ yóò máa nítorí bí ọ̀rọ̀ ni pé àjókòó ọ̀rọ̀ kan ni bàbá wa ní ní tí mo sọ gbẹ̀yìn ọ̀rọ̀ yẹn dùn máa wọn púpọ̀ wọ́n ní tí mo sọ gbẹ̀yìn yẹn ló dùn wọn gan o pé mo sọ pé ìjà eléyìí ọ̀yọ́ tán ṣùgbọ́n ìjọkíjọ́ nǹkan bẹ́ẹ̀ yóò burú ah, àwọn náà wọ́n dùn gan wọ́n torí pé báyìí báyìí nílùú Ìbàdàn wọ́n dákọ̀ ní ìjókòó kan wáyé lọ́jà àbá gbogbo àfa àbàdàn lọ́dún náà àti àwọn àfa àbáyì tí gbogbo àwọn àfa àbàdàn sọ yìí pé irú kéwòn tiẹ̀ yìí irú kéwòn ni kéwòn tiẹ̀ yìí ọ̀sẹ̀ hà yìí wọ́n rò lóun àbábá yẹn ò lo ìjà àpòtò pàpẹ́ hàn bẹ́ wọ́n lálẹ́ wọ́n máa bóde làwọn ìyàwó wọn máa bóde wọ́n làwọn yìí ń bẹ́ nù ẹni tí máa gbé láǹtà àtẹ̀lẹ́lẹ́ àlálẹ́ wọ́n mẹ́lẹ́ àbá lò ó ní dàjídàjí tó bá jí lọ tílẹ̀ bẹ́ẹ̀ mọ síbẹ̀ wọ́n níbẹ̀ ni ó wà ń bẹ́ dìrọ̀lẹ́ wọ́n ní tí ọ̀bẹ lè jẹ́ bí tó lè dúró dìrọ̀lẹ́ wọ́n wọ́n nílé wọn ni ó darí sí ilé àwọn ìyàwó yẹn ká wálé ọkọ ẹ̀ wọ́n ní wọ́n níyàwó àwọn àfáà mi ìyàwó àfáà mi bẹ́ẹ̀ nu wọn bàbá mazlẹ̀ arọ́bí tara bá lò létí lẹ́bàá sí mọ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n darí sí wọn ni wọ́n láwà láwà lé pé wọ́n ti lọ lé wọn o wọ́n ní wọn ò ní wọlé ọkọ wọn kọ́ pé ẹ gbọ́dọ̀ ríyan ẹ wọlé kẹwàá máa bọ̀ kí àwọn ìjọba ń bẹ́ẹ̀ ní ọmọ àrí pé à ah, àṣeyàn pupa báyìí àṣeyàn dúdú wọn ni wọn lọ dó bẹ̀dá lẹ́ni lọ́sàn-án gan wọn ni wọn ni wálé. bá mi sọ̀rọ̀ sọ́kọ̀ ọ̀jọ́ náà. àṣàyíra àwọn àṣàyíra àwọn ni wọn fárun gbọ̀n àwọn àṣàyíra àwọn ni wọn kóòtù ṣe wútúbà ń jọ jímọ̀ àwọn àṣàyíra nìyẹn wọ́n fẹ́ di yẹ̀wúdí yányán ìṣesí yẹ̀wúdí ní wù wọ́n ara wọn ló tún kó sínú alùsùnà wọn títún ba súnà jẹun ẹ má fi síbi jẹun wọ́n ti mọ̀ pé tí àwọn bá ti lè dé nǹkan lé jù yóò padà kan náà ni jàmá gbogbo sábà máa ń dè láyé ẹ wá dè débi tó pe sí ẹ yéé dè kí ni ó ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ wọn ìyá yìí dé ni. ẹ má ti di ẹ̀sìn dèkúdè ntí ó padà sí náà ni pé wọ́n ní í ṣe mọ́. àwọn àṣàyíra wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ wọ́n ní kì í sọ̀rọ̀ tí ń jáde wọ́n ní wàlẹ̀ màsùmọ́rù tẹ̀bá ti gbọ́ pọ̀rọ̀ kan à ń gbọ́ wọ́n ń kà á a ń gbọ́ yàkàlùkù wàláwù àṣàwàjálà wọn lọ́lọ́ ń dà ní. mo sì dá sí bí tọ́dá kìíní tọ́dá kàtífì tọ́dá sọ tọ́dá lé náà lọ́lọ́run dá ọ̀rọ̀ tí a bá ti gbọ́ ọ̀rọ̀ tí pé ọlọ́run sọ̀rọ̀ sọ so ntọ́lọ́run dá nǹkan sọ jáde ọkàn bíi sèlú àti amúrù ni. ẹ má gbọ́ báwọn kò ní mọ̀ pé abúlé burú ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yẹn kùránì wọn ń tọ́ka sí wọn pé gbogbo sí mẹ́rin màkàlùkù ni wọ́n dà ní. dà nǹkan kan yóò parí ńgbà kan ni. sẹ́wọ́dà wọ́n dà nǹkan yóò ní bẹ̀rẹ̀ nìyẹn làbúdà yóò parí gbà kan ẹni nìyẹn ẹlẹ́kìí ni pé gbogbo ń ta tọ́lọ̀ ń bá ti dá ló ṣe change a lè change yẹ gbogbo tọ́lọ̀ ń dá pátápátá nìkan máa ń rọ́pò sẹ́yìn pé ńgbà tí ó jẹ́ pé ọlọ́run dá ànábì ni sallallahu alaihi wasallam ó ń dansìn ó ti lọ gbogbo tọ́lọ̀ bá dá bí rí nìyẹn ànábì Ìsá ó dá ni ó ti lọ. Musa ọ̀dà ni ó ti lọ. ó mìn pé kò ṣe dandan kí máa wà báyìí atúlẹ̀kọ̀ míì hmm. tó máa bá táìmù yín eh. ìjọba nìyẹn. kọ́lá ìṣe àti à. bẹ ẹ̀há tó ń bẹ ká mọ̀ sọ pé ẹ̀há ń bẹ àbẹ́há ẹ̀há ẹ̀há ń bẹ ẹ̀há mo gbọ́ nu kẹsẹ̀tì àfáà tó sọ pé ò sí jà tó ní tànà bí bá ń bẹ láyé àwọn òfin kan ń bẹ tí ìbá tó tuntun sí padà pé nọ̀rọ̀ obìnrin jẹ́ nọ̀rọ̀ jábùjẹ́ ìyẹn gbẹ pé àkídà wọn ni pé ẹgbẹ́ kì ṣe ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni ò lè ṣe change tabakọ́rọ́ lọ sọ kò ní ṣe change bẹ́ẹ̀ yẹn kò ní ṣe tọ́ ọlọ́run kò sọ ó dání àdáwò yìí kì í ṣe tuntun o àdáwò yìí kì í ṣe tuntun o ó ní bàbá wa àgbàgbọ́kùnlé lórí o amadu muna ambali rahimahullah òun ló sọ pé rárá kàlámù láì ní iná lululululu tẹ́fẹ̀ ló pàṣẹ láyé ṣe ọ̀rọ̀ bẹ lórí ẹ̀rẹ́gbẹ̀rẹ́ ń bọ̀ lórí yẹn kíláàfà yọ̀ọ́ mẹ́ni pé wọ́n ní ọ̀rọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run wọ́n ní ẹ̀dá ẹ̀dá ni. nítorí eléyìí wọ́n ní ọ̀rọ̀ ìwà jẹ́ káwọ́lù báàtì ọ̀rọ̀ burúkú ni jẹ́ sọ yìí pé kì í sọ̀rọ̀ ọlọ́run. ní áwùjù kàfíìr kàfíìrọ̀ ọ̀nà tó gbé gbàjẹ́ irọ́ ó pọ̀ gangan wọ́n ní kódà kataba ani a islam bùnú tẹ̀míyà baba wa sẹ́kùlì islam bùnú tẹ̀míyà wọ́n kọ tírà lórí ẹ̀ rahimahullah wajazahu ani adìlẹ̀ umma khairan wọ́n ní akọ risala kan tusamma tìsìnìyà wọ́n ń pèsè àná ní tìsìnìyà tó ní àròjàre oríṣiríṣi náìtì náà bàbá ní ojúpànà kan ní tèjẹrọ ojúpànà míì ní tèjọrọ wọ́n múrísí àpèjúwe wa wájẹ náìtì kọlọmọ ní kẹ wọn. wọ́n ní ntẹ́fìmọ̀ yìí pé irọ́ ni wọ́n wájẹ díìrù bí ayin yóò tẹ̀lé wọ́n yóò tọ̀ra ó yẹ ká sọ pé irọ́ lọ́rọ̀ yìí ká dẹ̀ lẹ́ẹ̀gbó lè anahu mutana kìdùn torí pé ọ̀rọ̀ àwọn tí ń sọ yìí ọ̀rọ̀ wọn takora wọn ọ̀rọ̀ wọn takora wọn wala ajab anahu hum wàlìmùtẹ́sílà àwọn àsáírà asaira mùtẹ́sílà àwọn amejeji ìjọ bú ti ń ni wọ́n pọ̀ o ṣùgbọ́n àwọn àsáírà àti mùtẹ́sílà ìtafàkù àwọn pinnu wọ́n jọ fọ ẹnu wọn kò lórí pé àlàánà máa fi mùsàfì màkàlùkùn àsáírà ní ìtì bẹ mùsàfù tá à kà ní kùránì yìí wọ́n ní màkàlùkù ni mùtẹ́sílà náà ní màkàlùkù ni ẹ̀dá ni tí ìbáṣe pé ọlọ́mọṣọ àánú wọ́n máa sọ̀rọ̀ yìí lẹ́nu pẹ̀lú kéwù ni o wọ́n máa fi kúránì jẹ́rìí ìbàdí ti jẹ́rìí ni o. a sì ń kà á ń tẹ́ ẹ pè ní màlúkù yìí à ń kà á sí àǹtí àǹjànú ń bẹ lára rẹ̀ àǹjànú ń pariwo à ń ka alukurani síbi tá àjànú ń gbé àjànú sápò. Allahu akbar kabi. Kì wá sọ̀rọ̀ Ọlọ́run ní sàwọn kan yìí. Wọ́n ní àjọpanupọ̀ pé màálùkù ni. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ wọn ti gbé dàrú rèé. mùtẹ́sílà ní wọ́kẹ̀láàmù láàyè ọlọ́rọ̀ ọlọ́ọ̀ni ṣùgbọ́n bójú ọ̀rọ̀ ni pé wúwa ìbára tún ánkẹ̀láàmì láàyè wúwa ìbára tún ánkẹ̀láàmì láàyè wọ́n ní ètò jẹ́ màálùkù déédéé ti ń bẹ nínú ọlọ́run nínú àníyàn rẹ̀ lọ́hùn ni màálùkù wa ń tú kò sọ ṣùgbọ́n èsì ń bẹ lọ́kàn rẹ̀ lọ́lọ́ yẹn tẹ́bàgbọ́ kọ́ọ̀là láàhù ń bẹ nu ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n kọ́ọ̀là láàhù yẹn ọlọ́run á dá pé kẹ́lẹ́ mọ̀ pé bígbà tí wọ́n pe ọlọ́run bá tiẹ̀ ní odi tí ò lè sọ̀rọ̀ àmọ́ tó máa nǹkan kọ tó wá kọ́ lẹ̀ pé ti ń bẹ lọ́kàn òun rèé o tó fẹ́ wí ni. wọ́n ní kẹ̀lámù láì ní àmọ́ ó kọpi kọpí ń bẹ nínú ọlọ́run ni a sì ní rárá pé ọ̀rọ̀ ọlọ́run kankan ò jáde mọ́ da ọkàn da ọ̀rọ̀ ọkàn da jùlẹ̀ láyé bá ń sọ. àwọn àṣàyíra ti ń bẹnu kura nìyẹn wọ́n ní kì í sọ̀rọ̀ ọlọ́run rárá wọ́n ní ìbára tún lásán ọlọ́run àwọn ní mẹ́sì takora wọn nìyẹn èwo ni ká wá lò ọ̀nà kan náà sì lẹ́jọ́ wà gbogbo tí ìbá ti sòdodo kò ní tò ní jọra wọn tọ́wáyé bẹ́ẹ̀ àwa dúpẹ́ dọ̀ ọlọ́run o ẹ̀yà dúpẹ́ fọlọ́run. nínú àǹfààní míì tí a tún rí nínú àyà ni pé ọlọ́run ní yáyọ́ aládìní hamanu dhukuru ní màtí alaykum ọlọ́run sọ yẹn nínú àyà náà inú azab pé ẹ̀yin èèyàn ẹrántí ìdẹ̀kùn mi ọlọ́run lórí yín ó sì ń pe ànábì Mùsá pé ìwọ Mùsá máa rántí ìdẹ̀kùn mi tí mo ṣe lé ọ lórí ìgbà báyìí ìgbà báyìí ìgbà báyìí lórí báyìí wọ́n ní àti pé dandan ni fọ́mọnìyàn kọ́ máa rántí ìdẹ̀kùn ọlọ́run ti máa ń bẹ lára ẹ̀ dandan ni fún wa ká máa jókòó rántí ìdẹ̀kùn ọlọ́run pé ah, ọlọ́run ò sì fún mi lójú ó sì jí ó fọ́

wá àti la fi ń gbọ́ yìí nítorí mi fi ti rẹ̀ gbọ́ yìí sí nǹkan rí wọ́n dẹ̀ jọ bí alẹ́ rẹ̀ pé kí la fi ti wá sí náà ni alẹ́sẹ̀ bí ó da là ń fẹsẹ̀ rìn lọ à ń lọ wá àti àlọ́gbọ́rọ̀ lọ ibi ẹlòmíì fẹsẹ̀ rìn lọ ìṣèbí rẹ̀ òun náà mọ̀ pé tó ń fẹsẹ̀ rìn lọ yìí ẹ̀yin rò lè dáa fóun kò sì yé bẹ́ẹ̀ lọ ẹlòmíì àmọ́ mo ti tí ó tún gbọ́ ẹkún ẹlòmíì lọ́wọ́ mo ti tán níbi ẹ̀ bá wá wálẹ̀ yóò máa sọ̀kò pé òtún mo kìíní yìí yóò tún mú ẹ̀rọ lẹ́ẹ̀rọjọ́ náà o kì í mú ibi ibi ibi àdè mánu ni ibi àdè kára àti mánu kọ́ ma ma tí ọ̀dà máa ẹ̀yà máa rántí ìdẹ̀kùn ọlọ́run ìdẹ̀kùn ọlọ́run ojú ìdẹ̀kùn ọlọ́run etí ìdẹ̀kùn ọlọ́run apá ìdẹ̀kùn ọlọ́run ẹsẹ̀ ìdẹ̀kùn ọlọ́run inú ara ẹ̀rí ẹ̀ẹ́ eh, á jẹun sínú á jẹun tó dáa sínú yóò sì bóde lẹ́rọ̀ kò sí wàhálà. Ah bí ẹlòmíì bá ní tó da ńlẹ̀ ẹ̀rú bí ó ṣe bóore tó ń bá jẹ tán ò ní jẹ́ ọjẹ́ lọ dáadáa yìí bó ń bá jẹ tán wàhálà ni kò sí ní ajẹ́ àwọn ọjẹ́ ń tiwa àtúnmọ́mi sí àtúnṣu ẹ̀rí tí àníbi àwọ̀ tọ́lẹ́tì tọ́wá bóde ó ní ọpẹ́ tí máa dú àní alihamudulilayi lẹ́dí àti àbá àní àzá wà àfáàní ọlọ́run dúpẹ́ o tọba amúnira ara mi kú òun bẹ́ẹ̀ tó ti fún lálàáfíà torí bí ọba ti bóde ó di wàhálà nu jàmọ́ nínú àyà yìí arápẹrẹ àríyá àrí àǹfààní yẹn nínú àyà yìí bákan náà ara pé jawaasu nisbatili insani ila umihi àtọ́dá káfọmọnìyàn ti sọ́dọ̀ ya rẹ̀ káfíyà péyàn ya rẹ̀ ń jẹ́ umani kan pé lábàjẹ́ ọmọ umani ya rẹ̀ ń jẹ́ lánìhun lábàjẹ́ ọmọ lánìhun ìyá rẹ̀ ń jẹ́ tinúọlá lọ́yọ̀ máa tinú ọ̀la àti àrí ẹ̀tọ́ ni a lè ṣe bẹ́ẹ̀ bá a fi máa fọmọ́ tì sọ́dọ̀ bá bá wọn a lè fọmọ́ tì náà sọ́dọ̀ ọ̀yà. pápá jùlọ ìsálámù yẹ̀kún làwù abún tí ó bá ní bàbá lọ́yọ̀ mi bẹ̀ tí ò ní bàbá gbogbo yẹn kò ní bàbá ẹ gbọ́ ọ̀nà tí èyí gbà ní bàbá ń ìyẹn lè má ní bàbá ní òfin dá kó o mú ọmọ wáyé ìwọ kó o wá mú ọmọ wáyé ní ọ̀nà tí ò nígbà ní bàbá lódodo kò sọmọ kan yìí ti pé ọkùnrin lọ́ba rẹ̀ ti súnà tè wáyé ṣùgbọ́n ó lè dá yìí tán pé wọn à ní gbọ́dọ̀ fi pé bàbá wọn. wọ́n ní wọ́n ní bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ pé wà á lè yín kí wọ́n á yà kúrẹ́ lè ń sá ni ó mú bèlà á bí tó bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ pé ṣé wà yẹn ọmọ nìyẹn kan lè bẹ tí ó níyà tí ò ní bàbá wọ́n ní wọ́n pé náà ó pọ́sibù. wàzálíkà fi má ìzá nàfà sáwùjú lè wà ládàá anáfùsì fàyínà oyún tàfà áníwù tí ọkùnrin kan bá sọ lẹ́nu ara ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni o àwọn afáà nífa iná ń tafa ní nìyẹn ọmọ yòó ní bàbá nù ọlọ́gọ́ ń bì láàbọ̀rọ̀ máa fi nǹkan bú sínú bí láàrin wa àtìyàwó rẹ bẹ́ẹ̀ bá ń ẹyẹ jà lọ́tọ̀ obìnrin lóyún fún ọ níwọ̀n kó lóyún ti bá ń jẹ́ wọ́n bí tán òní ọ̀jọ́. kọ́lé jẹ́ dúdú àbí pé wọ́n máa pupa nílé àwọn ni àwọn máa pupa ní lẹ́bí dúdú yìí. níbi tọ́lọ̀ máa sọ ládé tọ́lọ̀ máa ṣe ọ ládé ní kuwaiti wọ́n fi hàn wá funfun bàbá funfun ìyá wọ́n dẹ̀ bí dúdú kí dúdú yẹn dúdú ju ju wa yìí lọ aláwọ̀ dúdú wọn alọ́kọ̀ láàrin tí wọ́n bá wọn jọ́kọ̀ jù sí àárín wọn ni wọ́n mọ àwọn agbọ́n wọn àláìkí ẹ̀ bàjẹ́ wọn ní tánù jọ́kọ̀ jù sí àárín wọn kàbí dúdú náà ni láàrin wọn. mọ̀ sínú bímọ o mọ̀ sínú bímọ torí ẹ̀ ń lóun kó ń lọ ma ó ti pè ya rẹ̀ ló ń sìn náà báwọn. ọ̀kan nú nù ni kí bàbá kan sọ pé òun kò ń bímọ bó ti sọ̀hún ọmọ yẹn sọmọ rẹ̀ mọ́ kì í ṣe bàbá rẹ̀ mọ́ ọmọ yẹn lẹ́yìn ò ní bàbá nù hmm, bàbá ìyá nìkan ló ní ìyá ò sí sọ pé àṣùwọ̀n ah, kò ní bàbá mọ́ nù. wàkàtàríkà wàlálù sínà bẹ́ẹ̀ náà lọ́mọ sínà ọmọ tẹ bá báyà rẹ̀ lò tẹ́ ẹ̀ so igi ẹ̀ ìwọ kó o bí wọn à ní fi pè ọ́ ọmọ rẹ kọ́ bàbá ọmọ yẹn ò ní bàbá ìyá nìkan ló ní ẹ wo ye ẹ wo ye ẹ wo ye ọmọ tí ò ní bàbá báwọn. Hmm ẹ̀jẹ̀ rárá sùn ẹ̀jẹ̀ rárá sùn wọn. fàyínà fàyínà ó là ó mọ̀ ìzálàmù yẹ sẹ́líkù tí bàbá oníṣìí náà yẹn ọba sọ pé ọmọ àwọn ni wọ́n ní ìyá nìkan ló ní wàlẹ́sà làwọn abún bàbá nìkan kò ní bàbá nìyẹn fàìzà tẹ̀lé akọ̀wò sani tí bàbá òun sì nà bá sọ yí pé ọmọ àwọn ní kọ́ à àwọn afáàní falẹ̀ mọ́sálà tó fi yá xìlá fún màrú fún wọn ní yá àti àti kò ló ní mọ́sálà yẹ mọ́sálà kan tó lágbára ni o wàjúmọ́ olùlámà gbogbo àwọn àpárọ̀pọ̀ afá sọ pé láàyò lè kú abadan ńgbò ló ti bímọ tọ́ ẹ pé ó ti níyàwó tẹ́lẹ̀ ńlọrọrùn nù wọ́n lóko pa ni. ènìyàwó ọgọ́rùn-ún bílẹ̀ àti géńdé tó a lè na nǹkan dáadáa tí wọ́n mọ̀ pé wọ́n nà òun tí wọ́n nà jọ́ kúlé. wọ́n ní ìtàn kan ọwọ́ àwà lórí ọ̀rọ̀ yìí ìtàn kan bẹ lórí ọ̀rọ̀ yìí. láyé ànábì sàsálàm. àwọn èèyàn méjì kan wọ́n ń jà sọ́mọ àwọn méjì wọ́n ń jà sọ́mọ ìkànnù wọn ó jẹ́ ó jẹ́ ọmọ bàbá tí wọ́n lé ló bímọ èèyàn méjì péjọ lọ ọ̀dọ̀ anabi sàlá ìkànnì wọn sọ pé ọmọ yìí bàbá àwọn ló bí ìkejì ní ọmọ yìí ọmọ ìyá àwọn ló bí ọmọ ìyá àwọn yẹn kẹrẹ ó ti kú ńgbà tí èkú ọsọ ọlẹ pé ọmọ ìgbò ló ní o ìkànnì. ọmọ ìyá àwọn lẹni yìí nítorí pé bàbá àwọn ló bì í. èyí tó wọ pé ọmọ ìyá àwọn ni ọlọmọ yìí ó wá ń sọ fún ànábì sọ́sọ́là yìí pé ọmọ ìyá àwọn yẹn ọlọ́run ṣe ìwà ànábì mọ́ kó tó kú ẹ wọ́n mọ̀ yìí ẹ wọ́n mọ̀ yìí sí wọ́n lọ́mọ yẹn dẹ̀ jọ bíi kèméjì ọmọ yẹn jọ bí ìkè méjì nípa pé ìyá tó bí ọmọ yẹn anyway ẹja sọ máa ná ọmọ yẹn jọ ẹni yẹn bí ìkè méjì ṣùgbọ́n ẹni tí ń kílè mọ́ ọmọ yìí pé bàbá tó ń lóbì pé bàbá òun lóbì ìyẹn sọ wípé arábìnrin yìí. ẹrú ni fún bàbá tòun ọ̀rọ̀ bàbá àwọn ní ń sùn ní ń gbé báwọn ló ní bí ọmọ ìyá rẹ̀ ti ń sọ yẹn tó bá jẹ́ pé lódodo olólọ́mọ yìí òjìṣe ni òjìṣe ṣìnà se ṣe pẹ̀lú ẹ̀ but ọmọjọ ẹnìkejì ọmọ but ọlọ́lẹ́rú ọ̀dọ̀ ọlọ́lẹ́rú rẹ̀ ọ̀dọ̀ ẹlẹ́rú wà nínú mọ́jẹ̀mú ẹrú sí rèé bẹ́ẹ̀ yàn bá lẹ́rú ìyẹn láǹfààní àti dọ́dọ̀ rẹ̀ ẹ̀ ń nìsín ìyàwó rẹ̀ kẹjẹ kan ó tún á lẹ́rú kan ẹrú yẹn ó lè má bá yín fa bọ́ ẹ lè má bá yín dáná oúnjẹ ẹ lè má ránṣẹ́ ó tún lè ṣe lọ́kọ láyà pẹ̀lú ẹ̀ ó sì sìnà because ẹrú ẹ̀ ni n kò lè rà gẹ́gẹ́ bí ẹrú pẹ̀lú nìkan ẹ̀ kọ̀kan lẹ́tọ̀ọ́ kọ̀ lẹ́tọ̀ọ́ kọ gan lọ́dọ̀ rẹ pé kẹ́ máa pérun fún kò níyẹn. tí ìyàwó gangan tó ń bá ṣe bí ẹni pé ó fẹ́ rẹ̀ ra díẹ̀ bóyá ọ̀sẹ̀ bímọ bóyá ó lóyún bóyá bákan bóyá ẹ̀sáwò wípé wòye máa sọ ọmọdé àbí girigiri ẹrú lẹ pé pé lọ tún bẹ́ẹ̀ dìse balẹ̀ tó ṣe tán kó dúró síbẹ̀ mọ́ ń bọ̀. ẹrú lòun kò sì ní pé ẹ pé ẹran fún kò ní pé ẹ kìíní kan kọlọ mọ sọmọ wa lẹrú jàmá. amina jàmá ẹ lè sàmí. mo má mi wá. Ah bàbá wa gbàǹdì ìgbà wọn jẹ́ wọn láti bọ̀tán rí. àmín. wọ́n fi kíní kan àní kí wọ́n tàn kí olúwájú wọn wọ́n ní wọ́n lé ìbò ló ní ẹ̀kánṣu mi mẹ́rú wọ́n lọ́lọ́run òyèrú dá. Hmm. òye o. èèbó òfin ẹ máa sẹ́nìkan lẹ́rú èèbó ló parẹ́ ọlọ́run bá ọlá òyèrú dá wàláhì òótọ́ ni ẹ̀yin náà mọ̀ pé eléyìí ìgbẹ́rú lọ́wà ah. bóyá ọkùnrin bóyá obìnrin ọlọmọ sí alẹ́rú mọ sí alẹ́rú ẹgbẹ́ wa èrò ọlọ́run kọ́lọ́run jẹ́ ajẹ́.